أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا فقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونفتح به إنه من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه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 وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة الضلالة وكل الضلالة في النار نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يعطيك ده ولا وضع الله الحمد لله سبحان من كان قبل الخلق أجمعهم ọlọ́run ọba tí ó jẹ́ pípé òun náà ni ọba kan ṣoṣo eléyìí tí ó pilẹ̀ gbogbo nǹkan. subhana man kana qabila al-khaliqi ajma'in. lára ń tọ́lọ̀ ń dẹ̀ fi yàtọ̀ sí àwọn ẹ̀dá ni pé àwa pilẹ̀ nǹkan bẹ́ẹ̀ náà nìkan pilẹ̀ àwa náà ṣùgbọ́n àwọn ọba lọba tó pèlẹ̀ gbogbo nǹkan tí nǹkan kan pèlẹ̀ tí ó bẹ̀ hánà máa ń tánà kọ́bílà lọ́kọ́ lìkì ajímọ̀ ìhìn

bàdù ìlà hù. Ó lè fẹ́rẹ̀ tí ó máa fún tó rẹ̀ lò ní máa tó gbàjọba lọ́wọ́ rẹ̀ fọ́lọ̀. Jalla alladhi qad ta'ala fi tafarrudihi. Adúgbò ah, fọ́láwọn ọba náà wà jẹ́ ẹ̀dí pé kan ṣiṣẹ́ ni ọlọ́run ní Jàlàlàbí kọ́dé tàwálà fi tàfàrúdì ní. Kò tún ta tún fẹ́ fi ròyìn ọlọ́run ju pé ọba ńlá ni. Kọ́ máa lè wò jù dùbì ní ìwádìí ìrọ̀rọ̀ fún náà. Ọba tó ń bẹ ni ọlọ́run ọba wa kì í ṣọba tó pamọ́ pẹ̀lú àwọn iṣẹ́ ọwọ́ rẹ̀ tàbí ẹ̀rí. Kọ́ máa lè wò jù dùbì ní ìwádìí ìrọ̀rọ̀ fún náà. bẹ́ẹ̀ bá tẹ̀ ẹ̀mọ́ ọlọ́run tí ò bá rí ọlọ́run rí bó ṣe jẹ́ tó kò rọrùn fún wa láti rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọlọ́run sọ tó ní kí jìbìrì lè sọ fún àdàbí sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ sọ̀dà ìgbà tí jìbìrì lè wá ṣe béèrè lọ́wọ́ anábì ní pàǹtà pé ní alẹ́ ó wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé akhbiri ni alìlìsàn ìrìnlẹ̀ rẹ̀ nípa ń tàn pè ní dáadáa ṣíṣe. ọlá ń tàbí dáwọ́ ọ̀hàkà annaka Anabi wa ń fúnlé sí pé ń tán pè ní pé yàn jẹ́ ní eré. A ń tààbùdà Allah. Ó náà ni kó máa dọ́sìn fún ọlọ́run. Kà á nà tàtàrọ̀. Tí ìgbà tó ń rí ọlọ́run ọba náà gẹ́lẹ́ báyìí ni kò sí máa sí. Wà ìlàm tẹ̀kùn tàrọ̀. Anábí wa ń sọ fún jìbìrì ló ń jẹ́ náà pé tó bá ti ẹ̀rẹ́ ọlọ́run bí ò bá rọrùn pé láti tó kó orí ọlọ́run. Wà ìnà eléyìn dájú adúpẹ́ fọ́lọ́wọ́n bá tó ń rí wa táwà ò rí ọba táà ní nǹkan kan táà lè fi pamọ́ fún. láàyò jẹ́rí kúlẹ̀ àdẹ́sọ́ọ̀rọ̀ wàhúwá yóò jẹ́rí kúlẹ̀ àdẹ́sọ́ọ̀rọ̀ wàhúwá lẹ́pìn ìfòlẹ́kọ̀bí. ọba tójú kan ò rí tó ń dárí gbogbo ojú. láti dirí kò lè àti sọ. bí ẹ̀fẹ́ nìkan bá ní ọlọ́run sí ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé mo ló ti pàdé ọlọ́run. wà á wà yóò dẹ́rí kò lè àti sọ. lọ́wọ́ rẹ̀ pé lọ́lọ́run bàbá pàdé rẹ̀. kan bí. àwọn àtọ́rọ̀ àlékún aláwọ̀láwọ̀ fún ọ̀nàbà Muhammad sallallahu alaihi wa sallam àmì ọlọ́run bá kójọ kó kàwà mẹ́ni tó máa rí níjẹ́ gbẹ̀dà kíyàmà kó má ṣe rí rí rẹ̀ ní haram fún wa rúpọ́ jẹ́ káwọn àmì ọlọ́run kó jọ ilé tí a wa sọ àtàwọn tá ń sọ àtàwọn náà tá ń gbọ́ ọlọ́run kó ṣe ní okùn fún oríire àmọ̀ fún wa. ibi tí a dé lánàá ibi tí ọlọ́run bá ti ń jẹ́ wípé a lè fi oríire wé orí ibú náà lè fi a lè lè fi àlàáfíà wí àárẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ní àkótán ni لهنا لنا سواجة كم واسماء الجنة سواجة ما أصحاب الجنة أصحاب الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا الله نعم وانتما ما لك أصحاب الجنة جاقر القيامة يومئذ لجنة خير خير مستقرا أولا وانتما نقل أولا ياري Fọ́yìnrún Mùsàkọ́rọ́. Àwọn máa rí ibi tí ó máa ṣe pẹ̀kínpẹ̀kí pẹ̀lú ìgbádùn tí wọ́n fẹ́. Fọ́yìnrún Mùsàkọ́rọ́. Àyè tí wọ́n rẹ̀ dé sí àyè kan ní tí wọ́n ní jáde ń bẹ̀ mọ́. Fọ́yìnrún Mùsàkọ́rọ́ wà Hasanu Màkìlá. Àwọn ọba nílé máa da ó dùn ní bùgbé o. Tọ́mọ àlìjánà náà máa dunú jọ̀gẹ̀dẹ̀ kí á máa gbà kò tó máa fún ní ìró ìdùnnú láyé tínú rẹ̀ ò ní dùn sọ fún ni kí wọ́n fún ní nǹkan báyìí tó الله بان يقول لك الجنة يومئذ خير مستقرا وأحسن مقيلا على أي وقت سؤال نفا أجنة بسن يقول ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا àkíyàmọ̀ ọjọ́ kan ni ọ̀. Ẹ̀họ́ mẹ́tajà kan kú ìsẹ̀mà òbí nígbà máa. Ọjọ́ tí sọ́mọ̀ máa tó máa làálẹ̀ fún mi. Tàjà kan kú ìsẹ̀mà òbí nígbà máa máa bẹ̀rẹ̀ sí dálẹ̀ láti kan kú rọ òjò rárá o. àwọn omi a máa dàálẹ̀ ọ̀tọ̀ ní kó mi ń wọ ọ̀tọ̀ ní tó sọ́mà ó ya fẹ́rẹ̀pẹ̀rẹ̀ bá ń dàálẹ̀ gẹ̀ẹ́rẹ́gẹ̀ tó kọjá ń tíyàn lè máa rọ̀kan pé eléyìí ò ní pẹ́ dá. ويوم تشقق السماء بالغمام الله أكبر ونزل الملائكة تنزيلا Ọlọ́lá ti náà sọ́mọ̀ ẹ̀nà láti máa ní kàwọn alẹ́kà ọmọ wa sọ̀kalẹ̀ wá. Ọ̀nà òzílá lè máa la ìkà tó tàǹzílá. Àwọn alẹ́kà máa wá sọ̀kalẹ̀. Àwọn wa sọ̀kalẹ̀ wá bá Ta ló lágbára ta ló nìkan pánjọ́ náà? Ẹ̀lmọ́lùkù. Ọlọ́run bá lò nìkan oṣù wọn máa wá fẹ́ lálórí gbogbo ẹ̀dá. Ẹ̀lmọ́lùkù yóò mọ ibi nílẹ̀ ha kò lè rọ àmà. Ọba táà ń pè pé ká gbà fún. Ọlọ́run ní ìjọ̀gbìlẹ̀ ẹ̀kẹ́ Mùhàmmá bèèrè pé lè máa nílùú mọ́lìkùlìyọ̀. Lè máa nílùú mọ́lìkùlìyọ̀ òòrùn àlèláhìlwà ṣídùnlẹ̀kọ́ ha. Ọlọ́run náà jì bèèrè ńlá kan kalẹ̀. Lè máa nílùú mọ́lìkùlìyọ̀ òòrùn. Tàlọ́lọ́lá lónìí tàlọ́lágbára tàlọ́láṣẹ tàlónìí kápá ìní. Lè máa nílùú mọ́lìkùlìyọ̀ òòrùn. Gbogbo àwọn pẹ́sidẹ̀ntì ayé, gbogbo àwọn gọ́ọ̀nà ayé, gbogbo àwọn kánsọ́lá ayé límẹ̀ni límọ̀lípù ìlẹ́yàwó gbogbo àwọn ọba ayé táwọn èèyàn ń tàn láyé tí wọ́n ń lo kábíyèsí fún gbogbo wọn náà wá wararo límẹ̀ni límọ̀lípù ìlẹ́yàwó gbogbo olówó ayé gbogbo náà wá wararo wájú ọlọ́run gbogbo ọlọ́rọ̀ ayé gbogbo ayé gbogbo àwọn tó yẹ pé tí wọ́n bá ń bọ̀ báyìí lábẹ̀rẹ̀ sí rọ́. limanil mulku liyao. ọlọ́wọ́ ti bẹ̀rẹ̀ ní gbogbo wa ń jẹ́ gbọ́dọ̀ kí àmọ́. limanil mulku liyao. gbogbo àwọn apààyàn ayé. limanil mulku liyao. gbogbo àwọn adájọ́ ayé. limanil mulku liyao. àwọn àwọn àmì ayé. limanil mulku liyao. gbogbo yẹ fọ. Allahu akbar. Lèmọ̀ní múlùkù lè yá ọmọ lè láàyè wà nínú lẹ́kọ̀ọ́ ha. Àwọn afọbajẹ, àwọn kan náà tún bẹ láyé afọbajẹ ni wọ́n. Àwọn òdúkú ọba, òdúkú ọwá aláṣẹ, òdúkú gọ́vnà. Wọ́n táwọn kan jókòó tí ó ti pé àwa la máa máa dictate ẹni tá a bá fẹ́ ni níjàgbọ́dà kí àwọn àwọn ilé yẹn wá wà lẹ̀. lima ní ilmu likunle o. ọlọ́mọ wa bẹ̀rẹ̀ pé ta ló là ṣe òní ta ló dájọ́rọ̀ òní. lima ní ilmu likunle o. gbogbo wo lọ́wọ́lọ́wọ́ mo rà mo rà pa. lima ní ilmu likunle o. gbogbo wo lágbára mo ní connection kò ní wúlò ń jọ náà. lima ní ilmu likunle o. gbogbo mo lágídí mo burú kò ní sàfàní jẹ́nu oníkálukú àdọ́jẹ̀ kalẹ̀ ní. Mímọ̀ ní límúlìkú ni yàó màlìlá ìlúwà sídìlì kan hàn. Ọlọ́run ọ̀dẹ̀kan ṣoṣo ni o. Líláhí lèwà ìdò nípa ààrẹ. Ọba aṣó, ọba olùgbórí gbogbo ẹ̀dá àti gbogbo tó dá. Yàwó máa látẹ̀m líkù náà fún súnlẹ̀ náà fún fi ṣe àwọn wà ní àmúrò yàwó máa ìdè lèlá. Ọlọ́níjà gbọ́dọ̀ rẹ̀ kí a mọ̀. Yàwó máa látẹ̀m líkù náà súnlẹ̀ náà fún fi ṣe à. Ọjọ́ tẹ́nìkan ẹ̀dá kọ̀ọ̀ ní níkàkọ́ nípa pé òun fẹ́ ṣàǹfààní kan fẹ́lò mi torí pé òun fúnra ara rẹ̀ ò lè rí àǹfààní ṣe fúnra ẹ̀. yàwó màlá tẹ́mú lè kùnà fòṣò lè náà fòṣì ń ṣe à. ọ̀rọ̀ pé fọkàn balẹ̀ máa wọ́n rí i mo ń fi ẹlọ́kàn balẹ̀ sẹ́ pé ilé mi ló gbà fún àmá wọ́n rí sẹ́. yàwó màlá tẹ́mú lè kùnà fòṣò lè náà fòṣì ń ṣe à. sọ̀rọ̀ pé mi lóríṣiríṣi àrá wà a lè ní káwọn yẹn wá fún interview ẹni tó orúkọ yín bá jáde ní o tẹ́bá rí ta orúkọ yín ẹni tẹ́bá rí ta orúkọ yín ẹni láàyè sẹ́sì wá fún interview o nínú láti máa shortlist àwọn ta ní ẹ̀rẹ̀ rẹ̀ lómi kò lọ fún written interview kò lọ fún ọ̀rọ̀ orúkọ ò jáde nìkankan subhanallah ṣùgbọ́n jẹ́ tí wọ́n bá ń pín lẹ́tà gbogbo àwọn tí wọ́n jọ ṣe wàhálà tí wọ́n jọ dààmú táwọn ti ṣẹ̀ sáàmù oríṣiríṣi tí wọ́n ti lọ tẹ́lẹ̀ mi tún ti yá súùtù lọ ṣe. ẹ̀ kàn déédéé rí ká ẹni ò mí ti àgá yìí rí nà àbọ̀ ìwé wá wòran ṣá àwọn àmọ́ àgbálẹ́ta síwájú yìí ẹ wá lánìlẹ̀kùn yìí. Gbogbo eléyìn ayé ló mọ̀. Yàwó máa látẹ̀mí líkù náà fún sólè náà fún sí ṣe ìhà. Wàl'amúrù yàwó máa ibi lèláàhì, wàl'amúrù yàwó máa ibi lèláàhì. Ayé làwọn PS náà ti ń lo agbára pé àwọn náà jẹ́ permanent secretary. Tọ́kùn wọn ní PAMSEC. Àwọn náà ń lo agbára pé àwọn náà láṣìwà lórí àga yìí ọmọ rẹ̀ tí ò ti gradé tí ó ti wá ọ́fíìsì kalẹ̀ ó ti kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ kalẹ̀. wọ́n fi ṣáwó wọ́n fi ṣáwó yáwó màlá yẹ́kẹ̀ sí wà lè dún ní àwọn wà lálé. gọ́fúnà àwọn ọmọ tí wọ́n kí ń lálàsí sínítọ̀ àwọn ọmọ tí wọ́n kí ń dààmú kódà ń gbà sí ní ìsìtì ẹ̀ tí wà lọ́wọ́ wọn tí wọ́n tún kàn ọmọ ọ̀rẹ́ wọn wọlé tọ́tún kàn àwọn ọmọ mẹ́mbà pátì wọlé tí wọ́n tún ṣe fáwọn ará àta tó já wọn tí wọn ṣé èèyàn lọmọ tí wọ́n máa wà nídìí òru ni wà ní róró jẹ bàbá ò ní lágbára àti àsìsì ọmọ rẹ̀ o. Láyé jẹ̀sí wà lè dúnnì àwọn wàládìí ọmọ pé ọmọ mi lè léyà ìyá ọgbọ́dọ̀ jẹ́ láti yẹ́jẹ̀ sí wàlẹ̀ tó ní àwọn wàlàdì yìí. ọgbọ́dọ̀ kọ́kọ́ mọ ti tèmi ní wá wọ́n náà lọ ìkòsílẹ̀ kí á mọ̀ láyẹ̀jẹ̀ sí wàlẹ̀ tó ní àwọn wàlàdì. nígbà tó tẹ̀yẹ́ kó dídí ànábì ọlọ́run ànábì ní tọ́lá àbáni wa á ń bèrè àṣírà takàlẹ̀ àkàrà

eléyàn náà ti ń jẹ́ ká mọ̀ pípẹ́ nìkan ò ní gba ẹ̀dẹ̀. láàyè tẹ̀sí ìwà lè dún ní àwọn aládìhí wà láàmà olúdùn ìhùwà jáàsì ní wà lè ṣe à. bẹ́ẹ̀ náà lọmọ náà lè lágbára pé òun fẹ́ gba bàbá òun àbíjà òun kalẹ̀ lọ́wọ́ ìyá ọlọ́ lálẹ́kìyàmọ̀. inna wa'da Allahi haqqa. ọlọ́run àdéhùn ọlọ́run àdéhùn ọlọ́run òdodo ni o kò sí pé mo fẹ́ lọ́bì kò sí pé mo fẹ́ lo personality kò sí pé mo fẹ́ lo connection kò sí pé mo fẹ́ ṣáàgùn kò sí mo ti màá ju àti màá ṣe tó bá dọ̀rùn tọ́lọ́ tó máa ṣíjú ìfojú ìkẹ́wò mi bá a ṣàdúrà lọ́rùn ma. a lè lo personality lọ́rùn ma a lè lo connection kankan lọ́rùn ma kò sí nẹ́tíwọ̀kì kan tá a fẹ́ lò ń bẹ̀ pé jẹ́ ń pe lágbájá níbi tí mo há sí kò sí. Kéèyàn kan wà gba rìsọ́ọ̀tì ń jọ yẹn ni. Ọ̀yà ó má tàjà kọ́kù sàmá údì lọ́gbàmá ní wọ́n nù sí ìkà tuntun sí lánà lè múlíkù yà ó má yí وكان يوما على الكافرين عسيرا وكان يوما على الكافرين عسيرا يوما على الكافرين عسيرا ويوم يعد الظالم على يديه torí pé kí ló máa ṣẹlẹ̀ ń jẹ́nà yàó ma yà ábdùbọ́ọ̀lì mọ́ aláyàdé ọlọ́run ẹni tó ń jẹ́ alábòsí tí ò sí lọ́n láyé yàó ma yà ábdùbọ́ọ̀lì mọ́ torí pé àzúlùmù inna ṣíríkà lázúlùmù àzúlùmù ìtójú lórí pé èèyàn ń ṣàbòsí lórí ilẹ̀ náà ni pé èèyàn ń ṣàìmúrí sọ́lọ̀ èèyàn ṣẹbọ èèyàn bọ́lọ̀ ń wọ́rọ̀ Ọlọ́run ni gbogbo ẹni tó bọ́ wá ṣe irú eléyìí. Ọ̀yá ọmọ ya tó tọ́ lè mú aláyàdé yẹ kúrò yá lè ìta ní. Allahu akbar. Yẹ kúrò yá Gbogbo ẹni tí ò sí lọ láì ń sin tọ́lọ̀ wọn bá dá. Yẹ á dùn. Gbogbo ẹni tí ó mọ̀ pọ̀kan ṣoṣo ọlọ́run. Ayá ọmọ yàrá dọ̀bà lè mú aláyàdé. Ọlọ́wọ́ ní ìjọ ìgbéra rẹ̀ kí á mọ̀ ọjọ́ náà lọ́jọ́ tó máa wá gé kàjẹ. Yàrá dọ̀bà lè mú aláyàdé. Aṣù kàfẹ́ ní bá dé mọ́ka kú yìí, ẹ̀dẹ̀ rí sí Allah ẹwù tọ́lọ̀wọ̀n bá sọ. Wàyá ọmọ yàrá explanation ti jẹ́ pípé irú rẹ̀ gẹ́lẹ́ náà ويوم يعد الظالم على يديه ẹ̀sìn nígbà tí nǹkan bá bọ́ mọ́yàn lọ́wọ́ tọ́rọ̀ wa bọ́ sí ẹkú tó bọ́ sóṣe tó bọ́ sí gbé tó bọ́ sí bànújẹ́ tó bọ́ sábàámà ẹ̀rù àwa jù ìkásẹ́nu a máa mírí báyìí a máa ní jàgbọ́dà kí a máa kèbèrè ní ilé ẹ̀mà wọ́n láyàdé ènìyàn kú ló yá lè tà ní kí n ṣe pọ́ máa wá jù ká sẹ́nu nìkan o kí n ṣe pọ́ máa máa dédé ní orí o bẹ́ẹ̀ náà ló tún máa rú ẹjọ́ yọ̀kú ló yá lè tà ní kí ni tó máa máa jáde lẹ́nu rẹ̀ yá lè tà ní a ní ààyè òun o. yálé bani. èyí òun o. yálé bani o. òfò òun o. yálé tani. ìtàkọ̀sí tó máa rọ̀ sí lè sàbí ilá. òun bọ́dẹ̀ tí wá tẹ̀ lójijì tẹ́tọ́rọ̀ ọ̀ràn o. ìtàkọ̀sí tó máa rọ̀ sí lè sàbí ilá. òun bọ́dẹ̀ ti tẹ̀lé ànájú kóun ti gbọ́ràn. Yá lè tàní takọ bí tó máa ń rasú lè sẹ́bí ìlà. Ọ̀pọ̀lọpọ̀ bí tó máa ń rasú lè sẹ́bí ìlà. Ọlọ́run ní àbámọ̀ ilé máa gbẹnu kèfèrí kan. Yá wẹ̀ ìlàtà lè tàní ìlàmù àtàkìzì fúlànà nàkọ̀lélà. يا ليتني ليتني لم أتخذ فلانا خليلا ọlọ́run ní ọ̀rọ̀ rẹ̀ ò tí ì parí o. yà wẹ̀látà. ìgbà tó bá kíbò sí ti yí ìwúrú ó máa ṣe o. yà wá tẹ̀lé àná bí yíyíyíyíyíyí. yà wẹ̀látà. lẹ́yìn wá gbà náà ọ̀rọ̀ òtún sí ní parí o. yà wẹ̀látà. ohun tó máa wá tẹ̀lé nìyẹn náà ni pé يا ليلة ليتني لم أتخذ فلانا خليلا الأمة واسفون لم أتخذ فلانا خليلا هذا لون ده منو بعد ما ملك بجالوره لم أتخذ فلانا خليلا قولوا جاو تسكي سيو لم أتخذ فلانا خليلا جج جج لون لون Ìgbà tó ń bẹ̀rẹ̀ sí balagbaya ṣọ̀rẹ́ lòun náà bẹ̀rẹ̀ sí bóra. Ìgbà tó ń bẹ̀rẹ̀ sí balagbaya ṣọ̀rẹ́ lòun bẹ̀rẹ̀ sí mutí. Ìgbà tó ń bẹ̀rẹ̀ sí balagbaya ṣọ̀rẹ́ lòun bẹ̀rẹ̀ sí mu sìgá. bẹ̀rẹ̀ sí kábàámọ̀. Yàá yàá wẹ̀ lẹ́tàní lam àtàkìdì fúlànà nà kọ́lílà. Anúgbà tó ń bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ní báyìí ṣe ló ń bẹ̀rẹ̀ sí hùwà rádaràda yìí. Lam àtàkìdì fúlànà nà kọ́lílà. Báyìí ló ń ṣe bẹ̀rẹ̀ ẹlòmíì náà àwọn èèyàn máa wúkọ̀ àkójẹ bẹ̀rẹ̀ báyìí náà fún wa ní jẹ́. ìlàdá. Yàwé ìlàdá. Tálọ́mọ tí náà ń bá ṣe, irú àwọn ọ̀rẹ́ wo ló ní? Níbo lọmọ yín rìn sí níbo ló ń jẹ̀ sí? sàlọkọ yín bá rìn yín náà ń bá ọkọ ní kápá lórí ìyàwó rẹ̀ lára àkápá tó ní náà tí ò gbọdọ̀ máa lò ní tó bá ti pọ̀ ìyàwó rẹ̀ ti ń yan ọ̀rẹ́ kọ́ rẹ̀ tètè jákò lẹ́yìn tètè jákò nílẹ̀ oh no no no no oh, ní ah, lè bá ṣe mọ́ àkílódé àdí àánú lè bá ṣe mọ́ wọ́n ṣe máa bá wọ́n jìlì báàbù tó máa bá ọmọ tó mọ́ra bí olóṣù yẹn rìn no eléyìn ò lè jọ rẹ̀ ẹ̀fẹ́ àmọ́rẹ̀ ah, rẹ̀ hàn mí kí n bá sọ ọ́rọ̀ èèyàn tí wọ́n jẹ fún ẹ̀ ṣé kò sọ ọ̀fìlì kẹrí máa wà kọ́ irú máa ń sọ ọ̀fà ìtàgò máa ń kánàdà àdábìrì ń wà káànà sọ̀rí fa. Ilé náà làwọn ọ̀jọ̀gbọ́n fi ní sọ́ọ̀fì kẹrí. Sọ́ọ̀fì kẹrí mà. Tí wọ́n náà bá fẹ́ báyọ̀ lọ láyé alákọ̀ọ́lẹ̀ yàn. Sọ́ọ̀fìlì kẹ̀rí máa. Ṣèṣà ọ̀rẹ́ mákànlá rẹ̀ ta. Sọ́ọ̀fìlì kẹ̀rí máa. Wọ̀rẹ́ tara rẹ̀ balẹ̀. Sọ́ọ̀fìlì kẹ̀rí máa. Wọ̀rẹ́ tó ń kírun. Sọ́ọ̀fìlì kẹ̀rí máa. Wọ̀rẹ́ tó ní tẹríba. Sọ́ọ̀fìlì kẹ̀rí. Wọ̀rẹ́ tó ń ṣàpọ́nlé fáwọn òbí rẹ̀. Sọ́ọ̀fìlì kẹ̀rí sáàfìlì kẹrí máa. Tí a bá fẹ́ ní èèyàn tó fẹ́ bá ṣe láyé. Wà fáìrò máa máa ń sọ fàìtàbó. من كان ذا عدد وكان ظريفا من كان ذا عدد وكان ظريفا Kúrìsí tó máa ń sábà ṣẹlẹ̀ ní pé bí wọ́n bá bá ẹlẹ́kọ̀ọ́ níwà rèrè, ẹni náà níwà rè lára òun náà alẹ́kọ̀ọ́, kódà bí ò ti ẹ̀fẹ́ ní tẹ́lẹ̀. Bí wọ́n bá rẹ̀ gbé عن المرء لا تسأل وسل عن قرينه Àwọn ọ̀jọ̀gbọ́n náà tó fi sọ pé kò bá fẹ́ mọ bí èèyàn ṣe rí. A ní ìmọ̀rí látẹ̀fẹ́ alwọ̀sẹ̀lẹ̀ àǹkọ̀rí nìyí. Wọ́n náà máa ṣèwádìí èèyàn káàkiri. Wọ̀sẹ̀lẹ̀ àǹkọ̀rí nìyí. Wọ́n tó kàn nídìí ni pé béèrè pé àwọn olágbájá yìí ń bá ṣe náà. Wọ̀sẹ̀lẹ̀ àǹkọ̀rí nìyí. Wọ́n á rí sísà tó ń wù ẹ́. wọ́n tó kọkọ kọ́kọ́ ṣèwádìí nípa àwọn ọ̀rẹ́ rẹ̀. wọ́n sẹ́lẹ̀ á ń kọrin ìlèhì. ohun tó súnmọ́ jù náà nípa àwọn ọ̀rẹ́ rẹ̀ irú tó wà lọ́wọ́ tí wọ́n ló máa wà lọ́wọ́ tiẹ̀ náà. wọ́n sẹ́lẹ̀ ń kọrin ìlèhì. àwọn tó ti lọ ilé ọkọ nínú wọn báwo ni wọ́n ṣe rí ilé ọkọ. wọ́n sẹ́lẹ̀ ń kọrin ìlèhì. ṣé wọ́n gbé tí wọ́n ti pẹ́ lọ́hùn. Àní ilmọ́rù ilá tẹ̀sán alwàsálà ń kọrí nìyí. Àwọn tí a tó wọn pẹ́ ń lé ọkọ lọ́rẹ́ ìyàwó tó fẹ́ fẹ́. Àkúlù kọrí ní bílmọ̀ kára ni yẹ́kọ́ tẹ̀lé fàkúlù kọrí ní bílmọ̀ kára ni yẹ́kọ́ Torí pé bẹ́yàn bá ṣe rí náà lẹ́ni tó bá ń bá nínú àti máa ń sábà rí o kò sọ́gbọ́n ni a máa influence ara wa bíyàn tó ọmọ bá lọ sí skul tó bá lọ darapọ̀ mọ́ àwọn èèyàn rádaràda àwọn tó darapọ̀ mọ́ yẹn wọ́n á ṣiṣẹ́ ẹbí lára rẹ̀ tí ẹ pé ńgbà tó bá padà délé ẹ máa rí kó ti ń yàtọ̀ bọ́mọ bá kúrò ní tó bá lọ sí skul tó bá darapọ̀ mọ́ àwọn ẹni eré ó lọ ó lọ sí um, um, program tá brothers máa organize ọmọ ń gbà oríṣiríṣi scholars wá sí skul ibẹ̀ lòun náà máa lọ ń jókòó ẹ̀kàn dédé nípa pọ̀tò kéwúkó tó lọ sùn náà wọ́n ti wá ń rìsáàtì Quran how come ẹ̀sìn mọ̀ pé àwọn tó ń bá ní sùn ni o níjọ́ tó bá láwọn ẹ̀rọ fẹ́ wá sí ẹbí tìlú ní tìlú náà kọmọdé kí wọn. ọjọ́ tẹ́ náà bá lọ sínú ọgbà tẹ́ kan lọ́wọ́ ọmọ yín ẹwà tó wọn máa wá kí káàkiri nínú ọgbà. ṣé ah, ṣé bàbá nìyẹn ọlọ́run ẹ̀sùn mọ̀ ẹ̀ ọmọ yẹn ti dá o tó bá ń sọ pé fúnmílẹ̀ kí kílò kílò kílò wọlé àà ojú yìí ló ti ń ṣẹ̀lẹ̀ òkè fún wọn o. sẹ́bà ti lọ tán bọ́ọ̀nà ṣe ń sa bàbá ní bàbá nìyẹn. إذا كنت في قوم فصاحب خيارهم إذا كنت في قوم فصاحب خيارهم إذا كنت في قوم فصاحب خيارهم فصاحب خيارهم فصاحب sọ́ọ́ṣìbẹ̀ yára hàn. Tó bá kí ń ṣe ṣìnà tẹ́lẹ̀ tó bá lọ mú ọ̀rẹ́ oníṣìnà lọ́rẹ̀, ọ̀rẹ́ rẹ̀ máa ń gbọ́mọ. Ó ń ṣọmọ. Tó bá pẹ́ ní tí wọ́n náà fi ṣọ̀rẹ́ nìyẹn, kò ní pẹ́ níjọ́ tíyàwó ẹ bá ṣeun tó dùn ẹ nínú ilé wọn náà bá ọ̀rẹ́ àwọn ọ̀sán pẹ̀. Wọ́n lórí ẹ̀ ò ọlọ́nparí olóbìnrin lórí gbogbo tó wá ṣe sọ pé no problem jẹ́ no problem bá ẹ̀jọ́ ìyá rẹ̀ ní ìdá tó ń tàbí kọ̀ ní fàfọ́ ẹ̀dẹ̀kẹ́yà rọ̀ hàn. gbogbo bí tí a bá ti bára rẹ̀ láyé àwọn èèyàn rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ èèyàn nínú ibẹ̀ náà ni kò bá bá. bàbí sunṣuba tilẹ̀ àkàyà rẹ̀ tẹ́lẹ̀ pọ́lì fàwa ìdá. pépéǹde kéèyàn máa bá àwọn ẹ̀ṣẹ̀ èèyàn àwọn ẹni rẹ̀ àwọn ọmọlúwàdé èèyàn. bàbí sunṣuba tilẹ̀ àkàyà rẹ̀ tẹ́lẹ̀ àlèfàwà ìdá. Ọba ń sábà jẹ́ kí ẹ̀rọ àwọn àǹfààní tó pọ̀ o. Ẹjá wo àwọn alábàání wa. Káwọ̀ àwọn alábàání àwọn ọmọ wa. Yàwó ìlàtà. Káwọ̀ àwọn alábàání àwọn ìyàwó wa. Létà ni. Káwọn ìyàwó wa náà wọ àwọn alábàání àwọn ọkọ wọn. Làwọn àtẹ̀kẹ́sí fúlànà nàfàlélà. Táwọn náà bá rí pé táwọn náà ń bá rìn. Àwọn tí wọ́n lè ṣàkóbá fáwọn ni. Tọ́ ṣàkóbá fẹ́sìn obìnrin náà lẹ́tọ́ àti bọ́pọ̀ ẹ̀ sọ̀rọ̀ jẹ́ ẹ má bínú ó tẹ̀yìn lórí ilé ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà táwọn náà bá rí àfi ká sọ ẹ fàyè ká sọ̀rọ̀ lẹ̀ ẹ má bínú ẹ kí ló fẹ́ sọ ṣé ọ̀rọ̀ ẹ nílẹ̀ nínú irun báyìí sọ nǹkan tó fẹ́ sọ mo fi ọlọ́run bá bẹ̀rẹ̀ àkíyèsí tí mo rí nípa lágbájá tẹ̀ ń bá rìn kódà táwọn etí mi ti kún mo táwọn yóò ti sọ fún mi ládùúgbò pé kí wọ́n wá fún ọkọ yín débi irú ẹni báyìí tó wáyé kó wálọ̀ rẹ̀ tí wọ́n nígbà míì èyí lè má mọ̀ bóyá sígbà tìtaná ti máa bá rí wà ní táwa ń bá ṣe ṣùgbọ́n tó bá ti darapọ̀ wa aṣojú fúra wa rò pẹ́ni rí tábà tí wàá gbọ́ kọ́mẹ́ǹtì irú eléyẹn o torí ọmọ fẹ́ pè é ìyàwó fẹ́ pè é ó wà níbi ṣọ́tọ́ kí ló ń ṣe rárá o ẹ fàyè fún ọmọ kọ́mọ bá wa sọ̀rọ̀ ẹ fàyè fún ìyàwó káwa náà wá bá wọn náà sọ̀rọ̀ àwa la wa sọ̀rọ̀ tá lè ríra wa lọ́pọ̀lọpọ̀ ọgbà ìpàkọ́ nípàkọ́ nìyẹn máa ń rí ẹni ẹlẹ́ni ní máa ń bá ní rí tẹni. ìtàwọn bá wá rí ipa tiwa náà tó bá pè wọ́n ságéèsì ká má gbé parí ọkùnrin ní wọ́n ti gba ṣòkòtò ń dèrè wọ́n ti wọ skẹ́ẹ̀tì fún. àtàmì ẹ̀mí ọmọ gbogbo láìkí àwọn fọ́kọ̀ tó ń sọ fún mi ni wọ́n ní kí má bẹ̀ẹ́ rìn mọ́. kí dúdúdúdú náà kí ló ṣe five mi náà. láhìláhìláhìlá. àdéhùn mọ̀ pípa ọkùnrin mi ìṣerí nìyẹn. kọ́ra kó tó sẹ́ǹdì owó síyà rẹ̀ á gbà yàn lọ́wọ́ ìyàwó kí ìyá rẹ̀ tó wá kí á ní jẹ́ mọ́mì mi náà ń bọ̀ ní wíkẹ̀ no no no no no tọ́pù mọ́mì kọ́ máa ti wà kí kí ló bá wà mo sì ni no no no no no no no ha ìgbà ni mọ́mì sì lọ́nà mọ́mì gan pàápàá ìgbà náà lọ́nà ìfàtí irú mọ́mí tí ẹ̀yí lè mi rí rí ọ̀rẹ́ mi ìgbà tó ń má rí tí tíyàwó ẹ tó bá bímọ nìkan ni màmá ọkọ̀ ẹ máa ń wá síbẹ̀ náà wọn ọ̀dẹ̀ kí ń sùn ọjọ́ ìnáà máa ń padà. ìlàkùn ní ففي صحبة الخيار تلقى الفوائد àwọn èèyàn tí a bá ń bá rìn láyé ó mọ́ta èèyàn tí a bá ń bá rìn láyé mátà ó pàtàkì púpọ̀ o. ọ̀yá ó má yà á tó bọ́ọ̀lì mú àlàárà àyàjọ ibi ìyànkú ló yá lẹ́ta ní tàkọ́dìkù máa ń rásù lè sẹ̀bí ilá. ìṣèlú ń jà gbọ́dọ̀ rẹ̀ kí a máa kèbè rá mọ́ òun bọ́ pé bá tẹ̀lé ọ̀nà bè láyé. yàwẹ̀ ìlàtà lẹ́ta ní ilá máa tàkí sí fúnla nánà kọ́lí ilá. ayé òun o òun ọba ti máa mú lágbájá yìí lọ́rẹ́ olókùnbá. làkọ́dì lákọ́dì tẹ́lẹ̀tẹ́lẹ̀ lómi kì í ṣáájú kì í sojú bọlé kì í ṣoògùn ó ètì ẹ̀gàn ìgbà tó bẹ̀rẹ̀ sí pọ̀ rẹ̀ mi ṣe lọ́rẹ́ bá a oògùn kèè ó tí kan ni a tó bá kan oògùn gidi wọ́n bá kan wà ní kí n tó bá bàbá yẹn ló máa ń bá wa ṣiṣẹ́ tó ti bá mẹ́lọ́ sẹ́ bàbá yẹn lẹ́ẹ̀kan tó bá ti ń wọlé báyìí bàbá yẹn ti máa mọ orú nǹkan tó máa lò tó máa bá sáà ẹ̀mú. àwọn abẹ́rẹ́ ti mutí lórí ẹ̀dẹ́ èèyàn kẹ̀dẹ̀ rí ṣẹ́rí ẹni tó bá kú ní kù náà nìyẹn máa lóun fẹ́ bá jayé òun náà bẹ̀rẹ̀ lísìn à ànábìdá ní ìnà mílẹ̀ kàlámìlẹ̀ fẹ́fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ̀ níbi kan máa kọ́ máa kan tó fi ń ara wọn ọ̀rọ̀ èèyàn tó gbà pé òun àdẹ̀ ti bàtálẹ̀ òun àdẹ̀ máa fẹ́ tòun nìkan rìn ògùn kan náà fi bá sọ̀rọ̀ wọ́n kàn kóde ọpọlọ ẹni ó dẹ̀ wọṣẹ́ èèyàn tó gbà pé òun òdẹ̀ ní ṣiṣẹ́ mọ́ òun àdẹ̀ lọ sí iléeṣẹ́ òun àti ṣọ́ọ̀pù ń pa àbúrò àwọn àrísàn lẹ́nu iṣẹ́ òun àdẹ̀ lọ jáde fọ́mọ̀n ògùn kọ́ ọ̀rọ̀ lásán ni àkànbá sọ̀rọ̀ ni o ó dẹ̀ wọṣẹ́ Inna min al-bayani la sihr. Ẹ̀rọ òun ni marketing manager wọn ní LG ní Lagos State bí ọdún mélòó kan sẹ́yìn lọ́ba lọ́ba kó sọ́wọ́ àwọn ọ̀yá kan lọ́ba ní àìjánà ìjánà pàtàkì jáyé lọ wọ́n tàn wákàkiri yìí náà òfó náà ni ọmọ fílẹ̀ ń jẹ́ kan ni àṣeyọrí àti ọ̀la yín ń bẹ lábẹ́ òjijì ẹ̀sìn kò sí ìgbójì ìdẹ̀sí náà yà fi kẹ́ lọ kí ogójì ọjọ́ nínú gbèsè ayé ìṣúmẹ́rin nínú gbèsè ayé wọ́n dẹ̀ kó sí lórí broda ẹ̀dẹ̀ lọ resign voluntarily. ó dẹ̀ resign voluntarily ó dẹ̀ gbàjáde lọ subhanallah ilaahu azim. àṣẹyìnwá àṣẹyìnbọ̀ ó padà wá wá kẹ̀kẹ́ nàtẹ́. Wọ̀yá ọmọ yá tó rọ̀ nímú. Brade tó gbárí tí nǹkan bẹ̀rẹ̀ ọpọlọ. Ẹ̀gbọ́n rẹ̀ ló fi hàn mí. Ǹjẹ́ ta lọ sí ìdáná zà yẹ nìyẹn? Ẹ wà ní wá sọ pé ìmáàmù ẹwẹ́ ẹni tí mò ń fi hàn ẹni tẹ̀ ń wò yìí. Ẹ ṣe Brade tọ́nà dẹ̀ kẹ́ tó gbárí Èyàn tí a ń bá rin pàtàkì púpọ̀ káàkiri. Ọ̀yá ó má yà á tó bọ́ lèmọ̀ aláyàdé ìhìyàn kú ló yá lè ìtàní tàkọ́dí tó máa rà zò lè fẹ́ bí lá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa lónìí. Yàwé ìlàta. Ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ yìí náà ni o. Yàwé ìlàta. Gbogbo wọn náà ni sí ẹni ẹni ọ́fíìsì yí yóò kó lè ríṣẹ́ sí kò ní pẹ́ kò ní oṣù yẹn ò ní délẹ̀ wọ́n á ti fà á sí gúrùpù kan lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á ti torí torí ṣiríṣi. yàrá ìlànà. ọjọ́ olówó jẹ́ iná ojú ti bá aṣọ ìyàwó wálé ọjọ́ olówó jẹ́ iná ojú ti sọ pé nìkan tó fẹ́ ṣe kinní kan ọjọ́ olówó ṣẹ́ ná tó àtẹ̀síjáṣọ ìyàwó ló gbé wálé tó bá ti jẹ́ pé nìkan bí mọ́ ń bi ìyàwó ọ̀gá wa bí mọ́ ń iṣẹ́ ló gbá wálé tí ò jẹ́ pé bẹ́ẹ̀ ẹ̀wọ̀n pẹ́lẹ̀ yẹn náà náà náà tó pọ̀ rẹpẹtẹ. ọ̀yá ó má yà á tó bọ́ọ̀lìmù àláyàdé ibi ẹkú ló yà á lẹ́yìnká ní ìtàkọ́bí tó máa ń rásù lè sẹ́bì ńlá. ọ̀rẹ́ àmọ̀ ọ̀rẹ́ akó bẹ́lò mi. yà ní ìlà. ó náà wá ní bájẹ̀ mú bájẹ̀ má ti bá lágbájá ṣọ̀rẹ́ o. làkọ́dé á ضلني عن الذكر بعد إذ جاءني Ẹgbọ́rọ̀ tí kèfèrè máa wí lálẹ́ kìí àmà. Làpàdé àdọ̀là ní. A ní àwọn olùdẹ̀wà sọ̀hún lù báyìí o. Làpàdé àdọ̀là ní. Olùsọ̀hún lórí ibò. Làpàdé àdọ̀là ní. Òun tí ẹ kò ń dúdú tẹ́lẹ̀ olùsọ̀hún ti fi pọ́n fò báyìí o. Làpàdé àdọ̀là ní. Òun olú ti tẹ́lẹ̀ lọ́kùnrin ara òun jẹ́jẹ́ jẹ́jẹ́ òun tí òun bí etí bàbá òun ló ṣe rí o. Làpàdé àdọ̀là ní bàdà ìbíjà àní. Òun tí ẹ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun gbájúmọ́ iṣẹ́ òun ni. Adọ́là ní àní bìkìrì. Òjijì ló bá sọ fún un pé à ọ̀rẹ́ jásì. Yahoo ló láyé ń sìn yìí. Lónà bá bẹ̀rẹ̀ Yahoo. Lákọ̀dé. Ìwọ̀ owó ni ọ̀hún mọ̀ kó rí fún ọmọ kó fò ní ọ. Lákọ̀dé àdọ́là ni. Mo ṣe eré àdínísọ̀ bá nọ́mbà wá àpòṣe wọn bá sọ pé ìwò ó ṣe wáyé wá gbọ́dọ̀ gbàgbà ẹ̀ báyìí àdàlàpọ̀ máa bọ́ ìsìn ní. Àwọn ọmọ ìsìn nìyẹn? àwọn ẹ́ lọ́ba foríṣiríṣi táyìn wọn ló bá dá ní ọ̀dà táyìn gbogbo táyìn yẹn o lọ́ba ní àmà ah, ìníṣètì ẹ̀ kí ló ń ṣe ẹ́ lọ́ba fà sínú ẹgbẹ́ òkùnkùn tó náà bá gbórí dúró torí pé kò jẹ́yìn àwọn muslim brothers nínú ọgbà kò bá àwọn nss brothers sí kì í ṣe ìtàn sọdẹgbẹ́ o èyí tí ẹ pé nínú ọgbà náà ló mọ tí wọ́n ti ń ṣe wọ́n pe àwọn olùkọ́ wa wọ́n kọ́ra wọn ní kí ó ń bẹ̀ wọ́n memorize Kùránì níbẹ̀ torí pé àwọn mí tún ajá ìkìdí yẹn mọ́ wọn lọ́wọ́ tọ́ba pè é ní tọ́ba ní NSS Muslim Students Association of Nigeria àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ́ba tó wá kúrò ní gbòòrò tó ti dé ta are you still a student ẹ jẹ́ àfilẹ̀ fún ọ student kọ́ máa tún kọ ara wọn káàkọ̀mọ̀ àtúnṣùn financially. Lẹ̀kọ́ dé látọ̀ ìlànà. Àwọn akọ́lá tó máa bá tàyàn fún wọn pé ẹni báyìí ló gbọ́dọ̀ jẹ́ àmì ìrùyìn ẹni báyìí ló gbọ́dọ̀ jẹ́ kíní kan fún yín àwọn àgbọ́dọ̀ tó máa bá tààyàn lé wọn lọ́wọ́ kọ́ wúra wọn nínú ilé àwọn tó ń ṣèjọba lọ́wọ́ wọ́n á ti náà tó ti change tí wọ́n lè rí pé táwọn náà bá ti ń lọ àwọn ilé náà ti good ilé ti memorize ilé ti lè ṣe imam ilé ti lè ṣe kíní kan àwọn ilé ti lè dílé mú kọ́nà tó máa táìtáì wọ́n sọ mss wọ́n ti sọ ẹgbẹ́ mọ́ brothers and sisters tó jẹ́ student lọ́wọ́ ìyẹn nìkan náà làkèsí tó wà ń bẹ̀ sábàyọ̀ eléyẹn ní activities náà gbà yẹn subhanallah àwọn brothers ń gbìyànjú. làkọ́dé adọ́là ní gbìyànjú. wọ́n ní ìgbìnkiri. tá a bá mọ ti gbogbo bí àwọn báyìí tá a mọ̀ tó ń ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ àti ní yuni Ìlọrin tá mọ ti gbogbo bí àwọn ilé yẹn náà ó tó júwe ó tó náwó tẹ. torí pé wọ́n ti produce àwọn ọmọ tó pọ̀ táwọn náà dẹ̀ ti rí wọn nígboro. wọ́n pọ̀ náà bẹ́ẹ̀ láwọn aya institutions mi ọ̀ mo kàn dárúkọ méjì yìí tó hàn sí wa ọmọ tí wá oral admission ẹ̀ wá ẹ̀ bá sọ̀rọ̀ pé kódà kẹ́ tẹ̀lé wọn lọ́wọ́ ń bẹ̀ á pè wọn bẹ̀. tí ó wá sí program lónìí jọ lẹ́tún ní lẹ́ṣọ̀ tó ń wá kọ́dà kẹ́ máa fún ọlọ́wọ́n bẹ̀ kẹ́yìn náà tún máa fún nǹkan náà sí wọn kọ́mọ̀ pé ń tẹ́ ẹ fẹ́ kó gbájúmọ́ jù níbi tó wà yẹn kò lẹ̀ sí tẹ́sìn bá ti dúró ẹ̀yin pẹ̀lẹ́ máa sọ fún pé gbájúmọ̀ wí ẹ̀ o gbájúmọ̀ ẹ̀kọ́ ẹ̀ o má ṣe ṣìnà o máa mú gbó torí tẹ́sìn bá ti dúó lára ẹ̀ gbogbo nǹkan tẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa sọ fún yẹn òǹkan ló fi iṣẹ́ mi tẹ̀yìn kù sílé pé láti ẹyọ kàlẹ́ndà yìí. yá wailata laitani lam attakhidh fulanan khalilan laqad adallani an dhikri ba'da idh ja'ani. ìmọ̀pọ̀lọpọ̀ ọ̀bá ló máa sọ pé wọ́n máa lọ jẹ́ àwọn mírùngbọ̀n yẹn ọlọ́jọ́ àwọn onídàbọ̀lẹ̀ yẹn omi ní kó wá máa lọ kó lọ dé kó lọ gbẹ́sìn ìdìgbà ẹ̀sìn kókó kó wá ká mi mọ́lẹ̀ o ó fẹ́ kọ́ ọmọ ẹ̀ ṣe Islam ìbọn kò fẹ́ kó fi gbogbo ara ṣe kò fẹ́ pé gbogbo ara ṣe ìpè kọ́ ọmọ tí yàn bá ti ń là lílọ́wọ́ pé má fi gbogbo ara ṣe kò yà ní ṣe rárá ni lọ kíyèsí. torí pé ń tẹ̀mí fẹ́ ń tẹ̀mí fẹ́ náà ni ohun tó simple tó bá ti ń di pé ká tí kì bá ṣàánú ọlọ́run táwọn tí wọ́n ń lò fi gbà fọ́lọ́run pé ọlọ́run ní ká lò ń tẹ̀mí máa ń sábà fẹ́ níbi kóhun rè òhò ń tẹ̀mí èèyàn máa ń sábà fẹ́ níbi kóhun náà fì láti ṣe ṣìná ń tẹ̀mí máa ń sábà fẹ́ níbi kóhun fì láti mutí láti jẹjẹkújẹ ntẹ̀mí fẹ́ ni ẹ̀ iná nàbàlà àmọ̀rọ̀ ti fi sóbi ìdàmọ̀rọ̀ ìmọ̀rọ̀bì ọlọ́run sọ náà lùkọ́rọ̀ àti rọ́ọ̀sì ìrọ̀sọ ọlọ́run ẹ̀mí máa ń fẹ́ kóun fi ara kóun náà ẹ̀ ń ẹ̀ńtọ́ ọlọ́run bá wá ṣàánú rẹ̀ nìkan ọ̀rẹ́ alábàání alábàáṣe wọ́n máa ń sábà ṣàkóbá tó pọ̀ fúnyàn fáwọn ọmọ fáwọn ọ̀dọ́ ní pàápàá jùlọ lásìkò táwa yìí eléyìí náà lè bò sí ẹni tí ó bá tọrọ rẹ bá padà já sí náà. ẹ̀gbọ́n ní lọ́mọ tẹ́fẹ́ sí fúlàní nàkọ́lì ìlà. ọjọ́ tẹ́ náà bá ti ní nǹkan ṣe táwọn ọ̀rẹ́ ọmọ yín bá ti tẹ̀lé wálé láti sùn ẹ má ti ẹ̀fú rárá ẹ kò sọ pé kó sọ fún àwọn ọ̀rẹ́ ẹ ní sùn o kán wá sí ibi kíní ta fẹ́ ṣe lọ́la o àbí kán wá sí ibi kíní ta fẹ́ ṣe ní next week o ẹ wá kí ẹ má fú rárá láàrò kojú yín ti dì ní ẹ kàn jẹ́ kó máa sáà gbogbo èèyàn ẹ wá máa máa wò ó ibi tó ti lọ ń sáfà àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹ bá rí pé ọ̀rẹ́ ọmọ yín ọkùnrin ọ̀rẹ́ rẹ̀ ọkùnrin tó mú wálé. ló bá di irun ọ̀rẹ́ rẹ̀ ọkùnrin tó mú wálé ló kó chéènì sọ́rùn bí ìtajà ọkùnrin ọ̀rẹ́ rẹ̀ ọkùnrin tó mú wálé ìkaná ló yọ ṣọ̀bọ̀lọ̀ yìí ọ̀rẹ́ ọkùnrin ẹwà ní ẹ̀dà báyìí kò dìgbà tẹ́nìkan bá sọ fún iná àwọn kẹ́ tó mọ̀ pọ̀ mọ́ ti lọ obìnrin náà ni gbogbo àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ tó náà kó wálé báyìí ìṣẹ̀nà gbogbo aṣọ tọ́wọ̀ ló pínpínpín yìí gbogbo tán lẹ́ ń yìí àwọn ọmọ yìí rèé na lẹ́nu ojú yìí eléyìí náà ti ẹ̀dá náà up wá yìí sáwọn ọ̀rẹ́ rẹ̀ rèé ẹ̀rọ níbi ìbámu kankan nínú wọn ẹ̀rọ kankan kẹtẹ wàá rí kan tó ń wájà pé kò tí rẹ̀ ó ń wọ ọjà pépé ó dà pé ní ó dà pé ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni kò tí kò tí ì àtàwọ̀ lélẹ̀. rí gbogbo wọn pátá irú lọ o ọpọlọpọ ní kálukú irú àwọn wo là ń bá irú àwọn wo làwọn ọmọ wa ń bá báwo ọjọ́ ìgbọ́dọ̀ kí á máa wọn tí kó wá ń bá rìn àwọn náà máa padà ṣípò. ìyáwó ìlàtà lè tàní lọ́mà tẹ́kìdì fúnlá kọ́lé ìlà. ó dáa ló fọ́ tó yẹ pé tíyàn bá fẹ́ gbalé èèyàn gbọ́dọ̀ kíyèsí irú environment tó ń fẹ́ gbalé sí. àwọn oláwà láwọn àdúgbò yẹn tó fẹ́ pàdúgbò àwọn ọmọ àdúgbò yẹn àwọn tó dominate gbogbo àdúgbò náà lónìí ló ti fẹ́ rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n tó ó kàn máa ń ṣe pẹ́rẹ́ síra àwọn díẹ̀ díẹ̀ ni o àwọn tó dominate àdúgbò àwọn ọmọ olóṣó. wà á máa ń já lásàlẹ̀ àpọ̀ ọ̀bá bíi pín tìhín. ومن جلس حتى يلقى السوائدا ومن جلس العطار طاب بطيبه من جلس العطار طاب بطيبه ومن جلس الحداد يلقى الصوائد ومن جلس الحداد يلقى الصوائد طاب بطيبه ومن جلس الحداد èyàn náà padà rí pé á yẹ́lẹ́ kan sàwà àìdá èyàn máa rí pé òórùn èéfì èéfì àwọn àdúgbò náà pàápàá tó bá ti ń dìde kúrò lọ́dọ̀ ẹni àwọn àgbọ̀dẹ̀ sí bàbá yìí ọlọ́mà ṣe ti wá bẹ́ o kéèyàn kàn ti ẹ̀lọ́ lọ́jú lọ́dọ̀ àwọn tí wọ́n mú gbó mu tí mu sìgá kọ́dà ẹjọ́kọ̀ sórí ọ̀kadà wọn ní ọlọ́tí gbogbo orí rẹ̀ bá agbárí rẹ̀ máa rùn fọ́tí ni ẹni tó mu ti ó wá gbé lọ́kadà kò lè gbé rìn láti bí àwọn ìyàwó tó ní àwọn tó nírò àwọn ilé ìlọ́kọ wọ́n ṣe ọkọ ní torí pọ́kọ́ wọn ló bó wọn gbòrò náà ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ti máa ń gba kámú pé tọ́ ọkọ rẹ̀ wọlé báyìí ó kọ́kọ́ látọ́mtọ́mù níná títí títí pé tọ́ gbogbo orí ló ń rùn yìí kò dẹ̀ ṣe sọ. wà á máa ń jà lásán yàtọ̀ أصاب بطيبه ومن جال حتى يلقى السوائدا ومن جال حتى يلقى السوائدا Àgbọ́lọ̀gbọ́ ní àrí ìgbọ̀dọ̀ bí bá lè léṣù sápẹ́. Sáàwá ní sọ náà ni, ká máa lọ ṣe apẹ́ gbé, ká lọ rọ̀ pàṣà lólówà náà apẹ́ àfikásọ̀. ẹ́ ó jọra wọn kọ́dọ̀ tó jọ kọ́kọ́ rẹ́ àfikà sọ àwùjọ ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin ojoojúmọ́ àwọn obìnrin tí ayé tí wọ́n ti bàjẹ́ ni wọ́n tún ìníṣẹ́ ọmọbìnrin míì náà bí ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin táyé tí wọ́n náà ti náà náà bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ bálẹ̀ ilé mi náà mùtí ojoojúmọ́ bá ríṣẹ́ ẹlòmí náà tí mọ̀ tún kọlọ rẹ̀ òkúrò àṣírẹ́ òtí bò ló ṣe gbà fọ́lọ́n tẹ́ ṣeré tó bí ẹ̀tù táàrẹ balẹ̀ tó ń kírun tó wọ́n bá jọba lómi lónìí ààyè ẹ bàjẹ́ nìyẹn torípò gbogbo àwọn tẹ́yẹ ní tí wọ́n páàkì mọ́tò káàkiri àwọn ilé ọtí yẹn náà ọ̀gọ̀rọ̀ wọn lánàá tẹ́ bá mi ìgbà tó bọ́ sójú ẹ̀fúta ló ya panaki tó yà yẹn o torí pé owó béèyàn bá mọ ọlọ́run kówó tó dé wá kàn tó lè tó lówó lọ́wọ́. Sọ́lá wa sọ́mà lè amúrí kánà yá ti lóbòó. Lámà kọ̀dọ́ amúrò lásán láwà lásọ́mà. Bọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ lèmi ìṣerí lónìí nìyẹn o. Láfi máa ń sábà sọ fáwọn èèyàn yìí pé ẹgbẹ́sìyé ẹgbẹ́sìyé tàgbáyé ẹ̀sùn bá dúó lára tó bá dé wọ̀láhì àìníṣẹ́ṣì náà nínà kíní báyìí ni tàgbáyé ẹ̀sùn bá dúó lára tó bá dé ò ní mú mínírà mọ́ wàá rí kóòkì gẹ́gẹ́ bí ṣúgà lásán jẹ̀dí wàá rí fáńtà bí jẹ̀dí nítorí ẹ̀sìn mú tẹ́lẹ̀ wàá rí màtínà bí ẹ̀kẹ́lẹ́ eléyìí àwọn àti pé àwọn òtílẹ̀ ẹgbẹ́ Igbo kan àwọn ará àgbẹ̀ méjì wọ́n á kan wá tú kan sórí náà á zùbí gbogbo ayékáyé táwọn ọmọ yẹn jẹrẹ o pé èlò aláǹkan kan náà ní àwọn àtàwọn ọ̀rẹ́ àwọn jọ pàdé ní club yẹn máa mú lọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí kí lẹ́yìn sọ̀rọ̀ ọdún mẹ́fà méje má wọ́n ní káwọn yẹn máa mú sí lọ àwọn yẹn wá mú lọ lọ mọ́tò lọ gbé five hundred thousand ẹyẹ máa múra ẹ́ ọlọ́nìkàlùkù àwọn èèyàn wá mutí àwọn èèyàn wá mutí a ní ìgbà tó wá náà lọ́wọ́ tó yá wa wá yọ ètò jẹ́ ní five hundred thousand wá lọ ju ní mọ́tò ẹ̀ náà wá pé ha ẹni kẹ̀dẹ̀ rí àwọn nàìjíríà wọn máa lọ ni wọn náà wá rí pé ha bó ṣe ń ṣe owó rèé báwọn yẹn ṣe ń lùgbèsè ayé rèé ẹ wá mẹ̀kúnnù pọ̀ aláìní pọ̀ ẹni tí òòrùn owó ṣòwò pọ̀ ibi tí wọ́n ń da owó nù síre irú owó tó gbélé yìí tó bá pín sọ́nà méjì tó bá wúyàn méjì ládùúgbò tó fún two fifty thousand naira tó fi tẹ̀ pámẹ́ǹtì fáwọn èèyàn tẹ́lẹ̀ mi bá gba two fifty thousand naira lónìí subhanallah a máa sanwó sukú ọmọ rẹ̀ ń bẹ̀ á dẹ̀ máa sanwó ilé á dẹ̀ máa ṣe business á dẹ̀ máa dájọ́ níbi tá lómi ní ìfaradà tó lè sọ́gù máṣíìnì lẹ lómi ìkórówó ni tó bá rí owó irinṣẹ́ ni bó ṣe máa lọ sí ìdúmọ̀tà lọ rajà bẹ́ẹ̀ náà ló tún máa lọ sí kàtàǹgbá bẹ́ẹ̀ náà ló tún máa lọ sábà káàkiri gbogbo omi tó bá yà sílẹ̀ rọ́jà rọ̀ tuntun máa sáré tàṣúndowó tàṣúndowó tàṣúndowó atọ́kùnrin àtòbìnrin ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lèmi ò rówó lẹ́tí máa rí pẹ́ lọ líìsì àwọn ní gbé kan lé láńtà ẹni pé àwọn èèyàn wà ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ tí wọ́n ti gba owó gbèsè torí pé haram tó wó yẹn jẹ́ ìbínú ọlọ́run tó wà ń bẹ̀ kò jẹ́ kán máa fi rí nǹkan rí gbèsè torí pé ọlọ́run ti yọ àlùbáríkà bẹ̀ kú kó wá jẹ́ pé àwọn èèyàn wá dúró kọ́ máa wá yá àwọn èèyàn nírú owó báyìí tí wọ́n fi ń mutí tí wọ́n fi ń ṣe ṣìná táwọn obìnrin ń jó ní hòhò tí wọ́n lẹ̀ wọ́n lówó La àwọn obìnrin ń jó ní hòhò wọ́n ń lẹ̀ wọ́n lówó kí náà fi léèyàn ṣe wọ́n fi hàn kọ́rẹ́jà obìnrin ẹgbẹ́ máa ṣe lọ wọ́n dẹ̀ tún fi ń sọ fún obìnrin ìmí tó wà ń ta pé ó yẹ ẹ̀yìn náà darapọ̀ mọ́ ọ̀tẹ́ bá ti lè ṣe lè yà á lẹ̀ lówó. ìbú sábà nàná wà ní ìbò fi àwọn nígbà ọ̀dá nùhìnbó tàbá nánà wàlẹ̀ ọ̀hìnbó fínà. àlébù olówó alára ìjọba bí kìí sàwátàwà lábẹ́jọ. nùhìnbó zamanana wàlẹ̀ ọ̀hìnbó fínà wà máa lè zamanina ìbọn sí wa náà. gbogbo bá lè gbogbo gbogbo àwọn bàbá náà bójú ẹ̀yìn pé kí ni kó wa lórí àwọn ọmọ wa. lábala tẹ̀sìn ní pàtàkì jùlọ kí ni ímpáàtì wa. àwọn ọ̀dọ́ náà àwọn awa àwọn ọ̀dọ́ ti pọ̀ jù àti ẹ̀rí irú iṣẹ́ wò lórí tó bá rí iṣẹ́ náà bá lójú fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n rí iṣẹ́ náà lánàá tí wọ́n rówó tí wọ́n rí ti pọ̀ ń owó burúkú wọ́n sọ̀rọ̀ ma kíkínní kan jẹ́ òní a ní kò gbọ́dọ̀ máa na three million jọ kan àbí a ní kò gbọ́dọ̀ máa na three million kò gbọ́dọ̀ máa ná dànù kan subhanallah wọ́n ní kò tiẹ̀ ń sunlé mọ́ ó kọ́lé sunu ilé tó kọ́ láti òtẹ́ẹ̀lì kan tó tẹ́ẹ̀lì kan ni òtẹ́ẹ̀lì kan tó tẹ́ẹ̀lì kan ni láwọn ntẹ́lẹ̀ mi náà dẹ̀ ń wò náà nìyẹn pé tèmi náà bá lè tíkì báyìí tí bá lọ́wọ́ mi bá tẹ̀ báyìí sọ́ọ̀là wà sọ́ọ̀mà. sọ́ọ̀là sọ́ọ̀mà lè amúrí ká nàyà ló bòrò. àfáwa ló ń kírun. sọ́ọ̀là sọ́ọ̀mà. ó ń gbà rẹ̀. Wàsáàbà lè àmúrí kàánà yẹ pọ́lúgbò. Fọ́dà lẹ́mí ṣe kìyàmù lẹ́lẹ̀ ó ń jí lóru. Lọ́lọ́mí ṣe ń ṣe ká. Fọ́lá wàsáàbà lè àmúrí kàánà yẹ ti lè gbogbo. Tóró fẹ́ mẹ́kẹ̀ láì ló fẹ́ lówó lọ́wọ́ ni o. Lè kánà tí ló bòbò. Wọ́n ní gbẹ̀rù tó lẹ́yìn. Nígbàkùnrin kánà tí ló bòbò. Ìjọba tó fẹ́ jẹ́ láyé ni owó ló ń wà o. Ìyàmùrin kánà tí ló bòbò. Ipò ló ń pọ̀ sí o. Ìyàmùrin kánà tí Lámà kọ́dọ̀ lé. Lámà kọ́dọ̀ lé ọmọ rò láàfọ̀ láwà máa. لما قضى الأمر لا صلى ولا صام ìgbà tọ́wọ́ ẹ̀ bá tó ń tó ń fẹ́ tán láàá wàlá sọ́mà kò sínú mọ́ kò sáàbẹ̀ ma ẹ máa pẹ́ ààrẹ wá kí ló ṣẹlẹ̀ ààrẹ mọ́sálásí lẹ́jọ́ mẹ́ta yìí ni a ní ẹ̀wọ̀ ojú dídí gan ojú dídí gan ẹ̀wọ̀ kò sáàyè tájọ́ abágbà takwálájọ́ ògìn ká èmi kò ráyè mọ́ إذا سأل المال لا صلى ولا صام جاء المال لا صلى ولا صام النبي صلى الله عليه وسلم حديث وجالي إنما الدنيا لأربعة نفر أنا بني ó ọba aláwọ̀bá ilé ayé ó gbé kalẹ̀ ó wá sẹ́tì àwọn èèyàn nípele mẹ́rin alákọ̀ọ́kọ́ rajulun razaqahu Allahu mala wa ilma ẹni tọ́lọ̀ ẹni àkọ́kọ́ ni rẹ̀ náà ọba fún lówó tọ́lọ̀ tún fún níma fi ó wá ń ná owó yẹn ó ń ná ìmọ̀ yẹn ó ń ná sójú ọ̀nà tọ́lọ̀ ó ó na sójú àwọn tọ́lọ́run ní ipò first class nínú òṣìwọ̀n àwọn èèyàn rí lọ́dọ̀ ọlọ́run wa rajulun ẹni ẹlẹ́ẹ̀kejì razaqahu Allahu malan wa lam yarzuqhu ilman ọlọ́run bá fún ní ó fún lówó ṣùgbọ́n kò fún ما وجدت الحديث إنما الدنيا أنا بن إلهي ناري إفلي يماري وإني أنا لا كجي الله أبعثني هو ولم يرزقه علما ọlọ́run fún ní mọ̀ ọlọ́run wá fún ní owó ó wá ń sọ pé lẹ́wọ̀n káàmẹ́lì mísìlá fúlàn ká ní pèmí náà lè ní irú etí lágbájá ní kálímí náà lè ní bí lágbára ṣe. innama dunya li arba'ati nafarin ẹni alákọ̀ọ́kọ́. Àbìdí rọ́sákọ̀wò lọ́rùn máa láwọn wà ilé máa fàmúra yẹ jẹ́ kí ibi yíra ọba mú. Fàmúra yẹ jẹ́ kí ibi yíra ọba ó. Wàyẹ́ sí lò sí yíra lè máa ó. Wọ́n àwọn dòkò ẹbí kọ̀ ń ṣe dáadáa. Wàyẹ́ alámúlìlá ẹ̀fí ní àpá. Ó ń yọ ìwọ ọlọ́run nínú dúkìá rẹ̀ nínú mọ́ra tó wú ẹ̀. Fàmúra Fi àfidáde lè máa náà sí lè. Alábìdélé ẹ ló wà ní ipò tó ga jù lọ́dọ̀ Ọlọ́run nínú àwọn èèyàn rí. Wọ́n bí kí rọ́sàkóhùn lọ́wọ́ ilé máa wà lámìyàn ní ìmọ̀ kò wá forókun

Láàrin ní túbí amẹ́lì Fúlàní fàfọwọ́dé ní yá tí ìbá ti rú máa sàwà. Ọ̀nà máa ná owó yẹn gẹ́gẹ́ bí lágbàjá náà ṣe ná owó tó tún ná ìmà. Fọ́wà bí ní ìjàdé yìí. Alábìnrin tó rà Bá ti rú Wọ́n ti dín Allahu akbar. Alábìnrin ẹrú ẹlẹ́ẹ̀kẹta. Wọ́n dìdí ìrọ̀bẹ̀ kọ́wòrò ọ̀rọ̀ máa láàá. Ọlọ́pẹ́lẹ̀ yìí lówó. Wà lámìyàrí tó kọ́wò ìlú máa. Ṣùgbọ́n kò fi mọ̀ kún fún. Fọ́wọ́ ya pé tí tí máa lè fi ilé jẹ ìrìn ilé ní. Àyákúmọ́lá unfortunately for them wọn tún wá bọ́ sọ́wọ́ àwọ̀fà tó ní mẹ́ẹ̀sì tó páyọ̀ ọlọ́run àwọ̀fà tọ́kùn máa yìn wọ́n lórí rédíò yìn wọ́n lórí tv máa pèsè wọn lóde máa fún ọláwọ́ ọ̀nà tó kó sí àwọ̀fà tó lè bá wọn tó tọ̀rọ̀ tó lè ṣe wà tọ̀rọ̀ ọlọ́run fún wọn ẹni tó náà wá lọ́wọ́lọ́wọ́ ọgọ́rọ̀ ọrùn wọn tí wọ́n máa rówó yẹn náà dáadáa bó ṣe tá àti bó ṣe yẹ رزقه الله رزقه الله مالا ولم يرزقه علما فهو يخطط في ماله بغير علم لا يتقي فيه ربه لا يتقي فيه ربه kò páyọ̀ lọ́wọ́ bá níbi owó yẹn. Ó láyẹ̀ sí lókè ìrọ̀ ní ìmọ̀ Láyé tẹ́kì fi yí ọba ó. Tó bá fẹ́ ṣe ìyàwó fún ọmọ ọtí náà máa rájọ rẹ pẹ́. Láyé tẹ́kì fi ìrọ̀ bá ó. Mo fẹ́ ṣe fún mọ́ olórin ní àtọ́lọ́tí. Láyé tẹ̀kí fi ní ọgbà fún. Wọ́n ni wọ́n máa ìyàgò bẹ́ẹ̀ lọ́nà wọ́n máa mú ọtí lẹ́gbẹ̀ẹ́ kan dé. Láyé tẹ̀kí fi ní ọgbà fún. Owó ló wà nílẹ̀ kò símọ̀ kò sí payọ̀ ọlọ́run. Láyé tẹ̀kí fi ní ọgbà fún. Pàtàkì irun kò ní pàtàkì ayọ̀ ẹ̀. Láyé tẹ̀kí fi ní ọgbà fún. Kò ní agbáṣẹ́wó. Láyẹ́tẹ̀bí fi àbàrùn. Kò sí pa ọlọ́run níbi owó yẹn. Wà láyé sílù fi ń sọ̀rọ̀ kádákun ẹbí Wọ́lá yẹ̀tùlẹ̀ sí ìrọ́ṣù ìmọ̀bù. Wọ́lá yọ́ lọ́pọ̀. Yẹ̀tùlẹ̀ sí ìrọ́ṣù ìmọ̀bù. Àbúrò dájí ó ní ọ̀kadà náà sì fi ń ṣiṣẹ́. Wọ́n dẹ̀ ní dájí ti lé ní 65 years. Ẹ ṣe àṣìbí àbúrò dájí ni. He's my business. Àṣẹ́mi ni mo fi ṣe wọ́n ni a ní kúbẹ́ àṣẹbà tẹ̀lé àtúntì wọn kẹ̀tẹ̀ ra bó tẹ̀ jẹ́ káàpù wọn kó má jẹ́ ọ̀kadà ẹ nù nù nù nù bàbá rẹ̀ yẹn bá wá kú ara màálù àpèlérè o. Allahu akbaru. Ara aṣọ fáwọn ẹbí a wá gbà. Wàlá yẹ sílẹ̀ fi hìrọ̀ hìmọ̀ úú. Oníta ọkùn ẹbí pọ̀ kò ní ṣe dáa. Wàlá àyàmú nílá ní fi mọ ìwọ ọlọ́run nínú dúkìá tọ́lọ́run bá fún torí pé kò gbẹ́sìn yìí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọlọ́lá wa nílẹ̀ Yorùbá wa yìí àìjẹ́sìlẹ̀ ni wọ́n fi ná owó wọn. fàhádà àbí àkóbá sí ìlànà zìlì. láàrin ànábì ni wọ́n ní gúnlẹ̀ rẹ̀ àwọn ni wọ́n wà níbi tọ́lọ̀ wọn bá bínú sí. fàhádà àbí àkóbá sí ìlànà zìlì. ẹni ẹlẹ́kẹ̀ẹ́sì. wọ́n ti bí لم يرزقه الله مالا ولا علما فهو يقول wà ẹ̀kúlò. Allahu Akbar. Òfò meji Láàmì ẹ̀rí tó kọ́kọ́ lọ, láwọn wà láàrin lè máa. Kò sówó, kò sún símọ̀, wọ́n níyà kò tó fún ní mímọ̀ ẹwà yẹ́rùsù bá wọ́n wọ́n máa láwọ́ láàrin ilé máa ń farúwà ẹ̀kọ́ láwọ́ annalè máa láwọ́ oníkánikò lọ ní owó lọ́wọ́ ni láwọ́ annalè máa láwọ́ lọ ìsì owó ni láwọ́ annalè máa láàrin tóun náà bá lọ pa tóun bá wọ́kẹ́ tóun bá jẹ owó láwọ́ annalè máa láwọ́ tóun bá ṣe yahoo tóun náà fi já sówó tóun bá ṣe sóyà tóun náà fi já sówó. Láwọn nà lè máa láàá. Tóun náà bá kìdínápù tóun fi já sówó. Láwọn nà lè máa láàá. Tóun bá lọ bẹ́ ọ̀pá epo tóun fi já sówó. Láwọn nà lè máa láàá. Láwọn nà tó ṣẹlẹ̀ síbẹ̀ náà. Àti láwọn tó ṣẹlẹ̀ síbẹ̀. Bí inú rẹ̀ ò bá bí ò ṣe báláǹsì ń gbà kan kò wọ́ọ̀sì pátápátá. ṣùgbọ́n àníyàn rẹ̀ ń gbà yẹn náà ni n tó padà ṣẹlẹ̀ ń gbà tó fún yẹn ṣàdánwò fún ó wá lọ́nà tí ò mọ́ náà ọlọ́run wá jẹ́ ká mọ tú kọlọ rẹ̀ lọ́wọ́ ánà lè lọ́wọ́ rẹ̀. tó ń bá fi o fúlàní. Ah, ó ní ìfà gan-an máa ti ohun tí owó fẹ́ yìí. àwọn ah, tẹ́tí wọn máa ta báyìí ó kọ̀ tún lánàá tí wọ́n máa ta àwọn alárìnmọ́lẹ̀ ẹni. láwọn náà lè máa láwọn. wọ́n tẹ̀ máa yẹ́kọ́ mú jẹ ọkọ̀ tó máa gbé ọtí wá wọlé. láàmì lè tòbí ibi ọmọlè ìfòláàní. wọ́n máa pè ní àwọn títí tó máa mọ̀ kán ṣe kankan. láàmì lè tòbí ibi ọmọlè ìfòláàní. àwọn ará àdúgbò máa bínú àwọn ilẹ̀ títí Làmí lídù ní ọmọ ilé ìfúnlá. Ọba tí wọ́n gbé mọ́tò jáde báyìí, wọ́n á sọ máa fi àwọn kìnìyàn ní ọ̀sẹ̀ pé wọ́n á máa forí tí ó bá ẹnu mọ́tò. Láàrínlítò bí ibi ibi àmàlìbò láàrin. Èrò ń pẹ̀lú ní ìyẹn tó fi ń retí owó kó dé. Fọwọ́ bí ní ìjá tíjì. Arábìnrin pẹ̀lú àníyàn rẹ̀ burúkú tó níyẹn. Fọwọ́ bí ní ìjá tíjì. Pẹ̀lú àdìsọ́kà burúkú tó ní tó fi ń palẹ̀ mọ́ Fàwí fàwí òun àti ọ̀daràn tí ẹgbẹ́jọ ni wọ́n tó bá lọ kú lórí àníyàn burúkú yẹn tí ọ ọba tàníyàn rẹ̀ tí tó fi kú àníyàn burúkú tó nílẹ̀ ní tó fi kú yẹn òun àtẹni tó ń ná ọ̀nà kù náà àníyàn kan náà ni ọjọ́ ní èrúgbà kan náà ni ọjọ́ ní ẹ̀ṣẹ̀ kan náà ni ọjọ́ dá ẹlòmílẹ̀ màrúkà ah, bọ̀ṣẹ́ máa sọ pé kò tí ì ṣe ohun tí ò dá ó ṣáà dìgbà tó ẹni tó àwọn méjì tó ànábì wa ni wọ́n ń jà sọ̀lọ́sọ̀lọ́ sọ̀lọ́sọ̀lọ́ wa sọ wípé alqatil wal maqtul fin nar arábìnrin ẹni tó pààyàn àtẹni tí wọ́n pa ìnáàrà àwọn méjèèjì arábìnrin ọmọ náà ni wọ́n ìdàlítàkàlì mùsùlùmáàni bisayfihima wa kilahuma min ahli an-nar mùsùlùmí méjì tí wọ́n yọ ìdájẹ́ra wọn tí

ọtí ló wọn máa mú ilé aṣẹ́ ló wọn máa ná káàkiri ìwà bàjẹ́ ló wọn máa hù torí ẹ̀ ẹjá tàn níyàwó aṣọ́kọ́lọ̀ tó kẹwa ju bó ṣe ń kẹwa lọ́wọ́lọ́wọ́ yìí lọ ẹlòmí tó bá tẹ́lẹ̀mí bá kú lónìí kó tó kú ló ti máa máa sàtó tẹ́lẹ̀ pé ẹ má lọ gbẹ̀sí má ṣòkú ẹ̀yàn mọ̀ yìí o tó ń bá kú ẹ dálẹ̀ rẹpẹtẹ ni o ẹ dálẹ̀ rẹpẹtẹ torí ẹ̀ kò ní jẹ́ káwọn ọmọ rẹ máa gbọ́ wà sí ẹ má ṣòkú kò ní jẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ àwọn àfáà súnmọ̀ tí wọ́n ní ẹ má ṣe torí pé bí kó padà wáyé kó náà wájú lójú àgbòkan ló kú ló ń jò yìí o bó ṣe rí láàrò bí mi nìyẹn. ìyáwó ìlàtà lẹ́ta ní ìlàmọ́ àtàrí ní fúlànà nàkàlì lálàkọ́dé àtọ́lá ní àní ìdíkiri bàdà ìdíkà ní. Wàkàná ṣe ìtọ́nù lílé ìsáàmì kọ̀dúlá. Ìmìnà ni a máa dé dúró lónìí, a tẹ̀síwájú ní inú ìdánilẹ́kọ̀ọ́ wa tó ń bọ̀. A ti kàfún náà ti bẹ̀rẹ̀ ní àṣìyè ní ìlọ. A wá rí tí kò ní da kàtòrí pé a ti kàfún bẹ̀rẹ̀ káwá dá ìdánilẹ́kọ̀ọ́ ká wá láǹfààní nínú bákan méjì ni ó ṣe é ṣe pé pé táwọn ètò yẹn bá ń lọ lọ́wọ́ ó ṣe é ṣe pé yá pé a máa jẹ́ kí ó jáde síta fún gbogbo ará àdúgbò àbí pẹ̀ kọjá sí pé bóyá inú mọ́sídìí fún àwọn àmọ̀tẹ̀kì fún àtàjọ mọ́ nìkan ó ní bẹ́tẹ̀ ṣe máa lọ ó dìpẹ́ǹd lórí àwọn tá gbé wá àti kò sáwo nínú ìsìláàmù ṣùgbọ́n máa ń ṣe ṣíngbà míì tá a bá fẹ́ kọ́ra wa láwọn ẹ̀kọ́ kan ẹ lè tó ní ṣe pẹ̀lú pírẹ́fíìsì àwa mùsùlùmí tí ó bùkátà ká wá ṣàfihàn rẹ̀ síta àfẹn tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ nu rẹ̀ kó kọ́kọ́ di mùsùlùmí ọkà tó yẹ̀sẹ̀ máa wá tíì ní rẹ̀ tó bọ́ ṣe ń ṣe léèrè. a máa bùkátà sí àwọn onímọ̀ jìnlẹ̀ nípa àwọn ìmọ̀lera àtàwọn ẹ̀kọ́ àwọn àmọ́ míì a níbi lọ́dọ̀ àwọn láti fi ṣèdánilẹ́kọ̀ọ́ fún kan obìnrin ṣọlá láti wá bá àwọn obìnrin láti wá bá àwọn obìnrin àwọn ti kà fún yìí láwọn tó ní í ṣe pẹ̀lú táwọn obìnrin bùkátà láti eléyẹn náà kò tẹ̀lé jáde síta ọ̀dọ̀ wọn bẹ̀rẹ̀ nìkan ṣọ́nà ni eléyẹn máa mọ́ ètò wa ní í ṣe pẹ̀lú táwọn ọkùnrin àti obìnrin lápapọ̀ nípa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlera àti àwọn nǹkan míì náà tá a ti ní nínú plan tá a máa gbé àwọn ènìyàn wá ní kankan èjèèjì ọjọ́ táwọn eléyẹn bá máa máa bọ́ sí àá tètè jẹ́ kí a máa gbọ́ káti lè wà rí ẹ̀ kalẹ̀ á dẹ̀ ti máa sọ́nà sórí gúrùpù mọ́s inṣàlá àǹbí ọlọ́run kó jẹ́ ilé tí a sọ lónìí kọ́lọ̀ wọn máa ṣe ní balẹ̀jọ́ fáwọ́ta fáwọ́ta náà tí a gbọ́ akul ma tasma'una subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh